kí ló ń ṣe kí ló ń wò kí ló ń jẹ kí ló fẹ́ kí ló fẹ́ mú kí ló fẹ́ wọ̀ kí ló fẹ́ wò fi mí sílẹ̀. Si ìsinmi mò ń sinmi ẹ ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ mò ń ràn ẹ́ lọ́wọ́ mo fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ẹlòmíràn ẹlòmíràn ẹlòmíràn. báàgì mo fẹ́ ràn ẹ́ lọ́wọ́ láti gbé báàgì náà. kí ló ń ṣe? mò ń sinmi fi mí sílẹ̀. bá mi gbé àwọn báàgì yìí lọ pe ẹlòmíràn. àwọn báàgì yìí wúwo gan-an jọ̀wọ́ ràn mí lọ́wọ́. ó dára màá ràn ẹ́ lọ́wọ́. o ṣeun.